development foundation òun náà six six seven seven one six seven three three three six six seven seven one six seven three three three eléyìí ní money point alihuda islamic development foundation olúwa aláàánú kọba wa sẹ́yìn ní ẹ̀sùn olóore o gbogbo àti ẹ̀yin náà bá dín fẹ́ kó lọ́wọ́ Allah subhanahu wa ta'ala olúwa mọ́ yọwọ́ ọ̀kẹ́rẹ́ kó lọ́wọ́ yìí lọ́rùn yìí ọlá ìṣòro ẹ̀ ní kọ́ lọ́wọ́ ní àkójọ ọ̀rọ̀ eléyìí tí ń bábọ̀ wá láti ọjọ́ bíi mélòó sẹ́yìn láti mọ tẹ̀síwájú nípa pé ọmọ ìyá mi wọ́n gbàgbé àdéhùn rẹ̀ wọ́n gbàgbé àdéhùn rẹ̀ so lórí rẹ̀ ní ẹ̀mí àwà abala bẹ̀rẹ̀ ni wọ́n ti tẹ̀síwájú lẹ́yìn kó lọ wà láàánú kó sẹ́ni kọ̀ọ̀kan wa lẹ́ni tí wàá sí náà sí ní àǹfààní inú kálukú sì ní gbàgbé àdéhùn lẹ́yìn tó bá olúwa bá tó fi lè mọ jẹ́ àǹfààní fún kó wá من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله أم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a kí gbogbo ẹnìkọ̀ọ̀kan gẹ́gẹ́ bí wọ́n ṣe kí wa ṣáájú ọba adẹ́dà tó ní ẹ̀san ọba àsanyín lẹ́san ti ìnáwó ìfàkókò lẹ̀ ìfẹ́ gbòdodo ìfẹ́ tẹ̀lé àdánwò tí báyàn táwa ní òfin nílè sọ ohun tí ọba adẹ́dà wí tànàbí wí mọ́ táwọn bu omi là á èèyàn burọ́ là wọ́n fi ṣàdánwò fún wa o ìfẹ́ inú ọba adẹ́dà gbé jìnà sí wa o mọ́ jẹ́ kí àdánwò bẹ́ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ sí wa ẹni tí wọ́n ń bẹ́rù àdánwò bẹ́ẹ̀ bí àdúrà Imam Ahmad fẹ́ni yóò ti wá ń bẹ lórí ìfẹ́ inú náà lè wúmà yìí àbí lórí báwo ni tí ń bẹ̀sìn jẹ́ tí ọmọ ọba ìdámọ́sá bá wa dá wọn náà padà mọ́ wa fi àwa náà rọ́pò wọn ọba ìdàbí táwọn náà bá kò sí kọ́ ọba ìdàkó tún wa sí níbi tá a wà òun náà ni jíjúwe fún wa pé a mùsùlùmí lásán ó ní oath of allegiance tá ní pẹ̀lú Allah subhanahu wa ta'ala bákan náà pẹ̀lú ànábì náà pé àní disappoint yẹn tọ̀ ọba sí láyé mọ́ torí pé ànábì tó bá dọjọ́ àlùkìyàmà nígbà táwọn ìbá débi haud omi àbàtà tó ń ka kó ti mu tí wọ́n máa mú mi wọ́n láti níbi ọmọ akpè ah ìrì àwọn ọ̀kan nínú àwọn ọjọ́ mi tó ń bi tá níbi láàánú dé so wọ́n wá sọ fún ànábì pé ọ̀màrà tí wọ́n ti dá lẹ́yìn rẹ̀ ni wọ́n gbà lùkáwà ní lójú rẹ̀ wọ́n ka tíra rẹ̀ wọ́n kà díìsì fún wọn ni wọ́n lò para so wọ́n wá sọ ah ànábì wa pé ah ó ṣe fún wọn ó bàjẹ́ fún wọn ó ṣe fún wọn ànábì tó jẹ́ pé ọlọ́rọ̀ pẹ̀lẹ́ ọlọ́mọ sì bẹ́ẹ̀ fáwọn òun náà àwọn aládàá dálẹ̀ pé tẹlómi ti di kúfùrù ó ti di ṣírkù ọba àdàkọ́ wa níbẹ̀ ló fi jẹ́ pé àkórí àdéhìí àfáwà Ubadah bin Samit tọ́jẹ́ pé òun ni bẹ́sìsì oath of allegiance mùsùlùmí ẹ̀ẹ́tọ́ pé òun náà tún ni ntú àyà ìta àkàlà ní Suratul Mumtahana àyà àparí rẹ̀ tọ́ba àdàn sọ́fà nẹ́bi pé idha ja'aka al-mu'minatu yubayyi'naka ala alla yushrikna billahi shay'a wala yushrikna wala yaznin wala yaqtulna awladahun ولا ياتين ببختان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعوهن واستغفر لهن الله إن الله غفور رحيم آية يا تديسي إلى أنبياء gbogbo nǹkan tí ń bẹnu rẹ̀ márùn yẹn nínú owó títí mùsùlùmí gbà náà nìyẹn òun ni khairiyya tọba ẹ̀dá fi kéde pé ẹ̀yin ni best of human being tá a gbé dìde pàápàá jùlọ ẹ̀yin àlùmọ nẹbi sallallahu alayhi wa sallam àìmú ìkàlẹ̀ fáwọn èèyàn ẹ̀yin ni wọ́n mọ̀ wò kọ́sì ukhrijat linnas ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ ọkọ̀ bàjẹ́ fún tọ́lẹ́yìn lẹ́ dá bàjẹ́ mọ̀ ìbàjẹ́ ọ̀yẹ́ kọ́ bẹ ní kíni kọ́ bẹ lára sọ pé tọ́lọ́pàá bẹ́ẹ̀ jalè ìyá tiẹ̀ báwo ni ó rì. ìbáwọn ìyàwó ànábì ìrọ̀bá yẹn sọ fún wọn pé tí ẹnìkan nù yín tẹ bá ṣe ségesège ìyá ti yín torí pé lásùnà àbẹ́ẹ̀kọ́ ni ẹ ẹ dàbí obìnrin yòókù ẹgbẹ́ mùsùlùmí náà kọ́lá ló fi jẹ́ pé ẹni tó bá ná fákọ̀nù mùsùlùmí tí olóhùn sí ìsìláàmù tó wájẹ́ mùnáfìkì ló fi jẹ́ pé iná ẹ ti ẹ ju ẹlẹ́bọ pọ́nbélé lọ iná lè mùnáfìkì náà fi dárkìlẹ̀ asfali mi nà ọba àdàmọ́jà wọ náà àdébí wá kéde ẹ mọ́ ṣẹbọ o ẹ ti gbà síláàmù ẹ gbọ́dọ̀ ṣẹbọ o ẹ ti gbà síláàmù ẹ gbọ́dọ̀ jalè o ẹ gbà síláàmù ẹ gbọ́dọ̀ ṣe sìnà o orí rẹ̀ ládé ni àwa wa láwọn ọ̀dí tí wọ́n lè wò pa dánwò tẹ́wọ̀n pé ọ̀nìṣẹ́ tó wà bá mi yìí nígbà tó kọ̀ mí kú ìwárẹ́ tọ́ba yẹ kọ́ bá lẹ́sì price rẹ ó lo gabigabi rẹ tó pé gabigabi rẹ ni òjẹ́ lómi òkú òǹkàlùkù ń bẹ̀rù wọ́n mọ ohun tó fojú ọkọ̀ tànẹ́rí pẹ̀tà ní ọ̀fẹ́ ọ̀yá yìí lóòótọ́ ẹ̀rú wa ń bà wọ́n pé tèmi náà bá tún fẹ́ ṣe ní sàgbákò mẹ̀ńtẹ́nánsì rẹ̀ mẹ̀ńtẹ́nánsì rẹ̀ àwa sọ fún wọn pé ọkọ̀ rẹ̀ ló kú ni ọkọ̀ pa ọ́ tì ni so àti làákàlẹ̀ fún kò sí excuse kan tó fi ṣe sí náà àwọn dókítà ní ń kú ti ń bá rọ́kùnrin ẹ̀yàn ọ̀wọ́ ọkùnrin lọ́nà ìkíni lọ́nà àláàlẹ́ ni wọ́n náà lọ́kùnrin wọ́n ní problem tó ní àfikọ́ wóbìnrin kan kíní kan ẹ̀kẹ́sọ̀ ọ̀ ní excuse kan gbogbo ọ̀nà lọ́ba ìdá ti là kalẹ̀ ànábì sallallahu alaihi wasallam ní sáà pé ẹ mọ́ jẹ́ kí ìgbéyàwó wọn jù ó tiẹ̀ wọ́n náà mọ́ ṣe ju ààrẹ lọ máa tọ́ bàlàkún ẹni tó yọ ẹni tó fi tirẹ̀ súndé àtìyànjú àwọn ọ̀dí gbogbo òdìyàn pátá láti mú wá fún wa ọ̀rọ̀ àfáwà Salman àti àfáwà Abu Darda tó rí ìyàwó ọ̀rẹ́ rẹ̀ kó rù hahaha pé ah, ah kí ló dé tó ní ah, èèyàn rẹ̀ ẹlẹ́sìn ni wọ́n fẹ́ di wòlíì ni o tàbí wọ́n ń bẹ́ nù ẹlòmínà tí ń pèrè láàfà láwùjọ náà tó pé àwọn obìnrin ìta lọ́pọ̀lọpọ̀ ẹlòmínà ọjà àfà láwọn olówó àwọn ìyàwó wọn ń sunkún ẹlòmíì ti síyàwó ẹ̀ lásọ wò nísìn ó ti pẹ́ wàlúwàyà àwọn tó ń sọ pé ọdún kan ti lé ẹlẹ́sìn pé ọdún márùn-ún ti lé ó sì ń gbé àwọn obìnrin olóbìnrin káàkiri ó sì ní mùsùlùmí gidi ni ọ́ ó sì ní wọ́n fàgbéga níbi ìgbàgbọ́ ó sì fẹ́ sórí láíláí kìyàmà ọ̀nà orí ibú lòórìn yìí innahu kana fahishata wa sa'a sabil ọba adéla ló pè bẹ́ẹ̀ náà káàbù tètè mú wá náà nínú tí mọ́jẹ́lómi ni odò ní sìnà òun náà ní tójú ọmọ bá pọ́n ọlọ́run wa má pẹ̀rẹ̀ wá àwọn tójú ọmọ pọ́n lánàá wọn ọ̀tá rẹ̀ ṣe sìnà pé kò wọ́n ti wọlé ọkọ tipẹ́ lóòótọ́ ọwọ́ wò pé yẹn ọ̀tọ̀ ọdún kìíní tàbí lórí kìíní rìn ọwọ́ à ń jaki jaki jaki pé tọ́ba tiẹ̀ wá tiẹ̀ lọ dárógún ọwọ́ á tì mọ́kọ pé ọkọ náà ló máa pé lẹ́yìn twenty years wọ́n sì gbéyàwó àsásìkò tó lọ́wọ́ da wọn lóhùn níyì ni níbi tó ti ń ṣe kíni tí ó ṣe kíni ọ̀ ń ọkọ lóòótọ́ ojú ọmọ mọ́ torí ẹ̀ dìdàkudà pé tí ó ṣe kíni tí ó dọmọ àmọ́ tí ó ṣe àbí wọ́n náà wọ́n náà jọ́kùnrin wá kọ́ lọ dẹ́sẹ́ wò ń ta sọ fún ìyàwó yẹn kébẹ́yà kí n fẹ́yàwó mi kódà yóò bọ́ sọ pé tẹ́rù bá fẹ́ kọ òkè tó bá fẹ́ ó yóò níbi àwọn sọ sí tọ́yẹ́ kóhun náà lọ bá le àbòwò kó lè para rẹ̀ pé torí kóhun ò lóyún ó lè ṣe nìkáà pẹ̀lú àníyàn dáadáa tó jẹ́ pé ó lè mọ́ tí mọ̀ tó lè mọ́ tí mọ̀ torí pé kèése kó bá yà kó fi dájú rà bó fi yàkà torí pé o ti rí pé bó ṣe nífẹ̀ẹ́ rẹ̀ tó bó ṣe lágbára tó ó lè pa ó lè gbòògùn jẹ ìyẹn tó á lè ṣe náà tó bá wò náà ọ̀dà tó bá tún ṣe mí náà tí ọba tì í ṣe ń kọ́ ló fi jẹ́ pé ọba rẹ̀ dá òun lọ́ba alágbára bómi ṣe pọ̀ tó bó ṣe kí tó bó ṣe lè kí obì mọ́lẹ̀ tó bóun náà ṣe lè lọ́mọ tó òun kọ́ ní mọ́ jẹ́kọ́ dọmọ ọba adẹ́dá ní mọ́ pèsè ọmọ fún yàn àwa ara àwọn tó ju ọmọ pọ́n lánàá lọ́kùnrin ara àwọn tó ọmọ pọn lóbìnrin ọkọ ò torí ẹ̀ donísìnà torí pé àwọn tó mọ̀ pé ìsìláàmù táwọn gbà yìí ìsìláàmù táwọn ṣe ń ni ìjọkùnrin ìjọbìnrin ká fún wa lápẹẹrẹ ní jìnnà ànábì wa Sàkàríyà ànábì ọlọ́nfà náà wọ so lancet àfáàní wọn náà mọ iye obìnrin tó ti bá ṣe bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn tá à ń kà yìí láwọn ó ti ta gbà pé àkọ́kọ́ tó jẹ́ bọ̀ ni ẹ tí bá ti rìn náà bọ lóbìnrin tí bá ti ń sóògùn kí náà àbí wọn ti ń sóògùn fáwọn èèyàn náà tẹ́lẹ̀ kò sábà lè mórí bọ́m̀bì sí ná. wọ́n kọ́ pàṣẹ fún mi wọ́n bẹ́wù wọ́n bẹ́wù wọ́n náà ló sì rìn mà. àsìkárò sún náà ó tiẹ̀ sí àti kọ́ọ̀tù oúnjẹ lọ nǹkan. wọ́n wá kúrọ́ lọ́dà fún wọn wọ́n wá ní ọmọ bọ́ sọ bí wọ́n bá bọ́ sí tó ojú wá wọlé ọmọ akọ yẹn wọ lẹ́sẹ̀ òótọ́ làákà ìrìn wọn kó ṣùgbọ́n ìrìn ẹbọ tó rìn lónìí náà gan kò lè jẹ́ ká sọ pé rúfin àtìlẹ̀ àkìláàmì áńkì tó bá yá wọn ti gbé gègé sókè fún ọ torí pé ò ní làákà ìmọ̀ nígbà yẹn wọ́n ọmọ bọ́ sọ náà ni ó sì ń sọ ṣùgbọ́n ṣé bí wọn ò ọ lójú ebó lọ lọ sí tún sùn torí pé kúfùrù gẹ́gẹ́ ó ọjà rẹ̀ lọ rà téèyàn sì bọ̀ níbẹ̀ òun ọsọ dorí ibú onípele méjì ẹbẹ̀rù ọba dẹ́dà o anẹ́bí Sakariya ojú ọmọ pọn ọpariwo ìyàwó rẹ̀ ò torí ẹ̀yẹ alágbèrè tó ráwọn ti mọ̀ pé tẹ́yàn ti gba Islam tó gbọ́ mùsùlùmí gbogbo àwọn anẹ́bí ọlọ́run ọba Allah pé àìsẹ kíni àìsẹ sìnà ló fi wá jẹ́ pé ń jọ tó rí Allah subhanahu wa ta'ala agbára rẹ̀ lọ́dọ̀ ọmọ tó já sọ́dọ̀ hunalika da'a zakariya rabbah nígbà ní zakariya ìtì ń bẹ lọ́n bọ̀ tẹ́lẹ̀ ọtọ́ àtẹ̀pẹ̀lẹ̀mọ̀ tó tọ́wá rẹ̀ nígbà ní zakariya tó wá bẹ lọ́n sọ́wọ́ dákẹ́tẹ̀lẹ̀ ni torí pé wọ́n náà wò bẹ̀rẹ̀ ọba ayédà gẹ̀ẹ́sẹ̀ tẹ́síkíyà rẹ̀ pé ọba kábọ̀ kọ́mọ̀ bá gbà wá ọba ìdá gan Sakarya ti ń sin lọ́wọ́ ọba bọ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó tún rí èèmọ̀ tí wọ́n bára tójú ọmọ pọ́n wọn ò ṣe yálà ọ̀rẹ́ ni àbára àdúgbò rẹ tí wọ́n dẹ̀ sọ̀kẹ́ lágbájá yìí yàtọ̀ òun ọ̀dà ọba sì dá lóhùn ó tó lẹ́kọ̀ọ́ fún wọn náà ló fi jẹ́ pé ńgbà tí ń jù ara rẹ̀ ó ní ìní wánẹ̀lẹ̀ asmumi nì àwọn egun tí prọ́sẹ̀sì tí àtọ̀ ó fi mọ flọ́ọ̀ṣì jáde tí ọmọ tira wọn máwù dáfíkì ẹ̀ka sí jókòó gbogbo ẹ̀ jókòó gan pé tọ̀kọ́ ah, wọ́n tẹ̀mọ́ kọ́mọ lọ wá kíní kan afàtọ̀ egun ara gan ọ̀pọ́ǹpù mọ́ kásí ara ọ̀pọ́ǹpù mọ́ mo tọ́ kọ́ ju ìfọba dẹ́dà nìyẹn ọtún ni wọ́n sàn án láàárọ̀ ṣùṣẹ́ ìbá tí wọ́n bá tiẹ̀ níyàwó mi mọ̀ fẹ́ fẹ́ ó ti ó ti ọ̀kẹ́ ti yàwó mm. tó bá níyàwó mi mọ̀ fẹ́ fẹ́ gan pé kí n tiẹ̀ wá fẹ́ mi gan mo ti gbó wọ́n àwò ní ọ̀fẹ́ fẹ́ mm. fẹ́ wú pé ìmọ̀ òrokò sẹ́sẹ́ àìkà ṣàkìyà. Ó ní ní ọ̀ lẹ́yìn. Iṣẹ́ tó gbé fún mi ò ní lẹ́yìn ikú mi. tún sọ náà pé àti ìyàwó mi tọ́dá tí ọba ti kú ọ̀tí lè sọ págẹ̀ lágbájá torí pé ń gbà táwọn àwọn dókítà ní lágbájá ìdíwọ menopause ọlọ́wọ́n a sì mọ́ sí pé kò tí ìwọ menopause torí wà lẹ́dí yúnẹ̀zílù lẹ́gọ́ìfà mímbàdì máa kọ́nà tú wọ́yẹ̀ ń zúrù rahmatahu nígbàtá yíwá ní òṣòjò mọ́ ìbí ń kàkúnlẹ̀ tí ó gbé sójò ọlọ́run wá dá lóhùn látara ìyàwó rẹ̀ yẹn náà tó ti tọ́kàn rẹ̀ balẹ̀ kí mi mọ lọ́mọ ìrìn àjò tiẹ̀ lọ́kùnrin tójú ọmọ pọ́n ó ti gbàgbé ni pé mùsùlùmí ni ọ́n ànẹ́bì ti sọ fún wa pé tọ́yẹ pé ìsìláàmù yẹn bá gbà tẹ̀sí fẹ́ rí odidi oore rẹ̀ tẹ̀ fẹ́ jí àkẹ́ tó jọrọ̀ ẹ̀ fẹ́ wọnẹ́ kẹ́ tó wà lìjẹ́nà ó ní wàhálà tẹ̀sínù wọ́n ẹ̀ tí wọ́n náà jóbìn wàhálà yẹ̀sìnín ẹ mọ́ sí kí ni mọ́ sí sìn náà torí kójú ọmọ pọn ẹlòmíwà ń bẹjọ́ pé tẹ́sì náà ni ní sẹ̀rí àsìlámù fi gbófin kalẹ̀ pé mọ́dà sẹ́ńblì kọ́ ọmọ ròyìn eré tẹ bára yín ṣe àtìyàwó tiẹ̀ torí pé níbi ẹnu rẹ kọ́ mọ́ dákẹ́ ọba gbèsè ayé ẹlòmíì jẹ́ tó ní ọlọ́tàn wò òun náà fẹ́ ṣe sìn wò ẹ̀yin obìnrin tàbá kóra ń jọ ah ọkọ tí mo jẹ́rìí ọkọ mi kíni kan ọwọ́ kì í ló kì débi pé ẹni tẹ́pọ̀ kọ tiẹ̀ lẹ́vù rẹ̀ kò tó lẹ́vù ọkọ tiẹ̀ yọmọ wa mi kẹ́ pé àbí kóhun ní òsè kíni kóhun ní ọ̀dán irú ẹ̀ wò kódà wọ́n lè fi gbọ́kọ ẹlòmíì ẹlòmíì lè fi gbàlè fọ́kọ ẹlòmíì ní sẹ̀dí àsìlámù fi sọ fún wa pé èyí yòówù nínú ọkùnrin àbóbìnrin mọ́mọ́ sọ àṣírí ìyẹ̀wù láàrin wa àti ìyàwó rẹ̀ láàrin àwùjọ fáwọn èèyàn àfitọ́ ẹ̀kọ́ bá ní pọ́blẹ́mù kó ẹgbàá mi fa mo ti palẹ̀ mọ́ tán ó tún wà pé wọ́n fẹ́ tọ́jú ẹ̀ ìwà ìrìnàṣọ́pẹ́ tí ó sin ni àìsí kíni àìparamọ́ fún ọ pé òun sì kì fàtúnṣe náà yàtọ̀ sí pé tẹnu ọkẹ̀ mọ́ tẹnu ọkẹ̀ so àwọn yẹn ti bàjẹ́ débi pé sinẹ́tì ọjọ́ lójọ́ kẹ ẹ̀yìn ìwé bàbá sì rásù yín nísìn ìníkà ẹ̀mọ gbọ́n ni ìníkà ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn lágbájá òmìnira tó mọ lérí lọ́ba àwọn ọ̀rẹ́ ẹ̀ ó sì láyà ó sì ń kéde pé ó yẹ kó o ti kú tipẹ́ tó o bá kú tipẹ́ tó wáyé pọ̀ dọ̀ ni ó pé ó yẹ kí wo ti jẹgba jẹgba sọ yẹ kó rí bẹ́ẹ̀ ni pé ẹlòmíì ń bẹ tó pé ọ̀kẹ́jùà ni wọ́n ti ròyìn létí nígbà wọn ní báyìí lóyìn ṣe dùn tó wọn pé ẹ́n oyin tí wò fi náírà rí ẹ̀mí rọ bẹ́ẹ̀ náà ni wọ́n ti ròyìn ó ti wòwò kú wò ó ti gbọ́gbọ́ kú gbọ́ ó sì fẹ́ báyé ara rẹ̀ jẹ̀sìn náà àwọn owó nìyí àwọn tó jẹ́ pé wọ́n ti níyàwó ńlé àtàwọn tó ti lọ́kọ tí mọ́jẹ̀mú bá pé ọ̀dà lápẹẹrẹ àpẹẹrẹ tó àwùjọ wa ti bàjẹ́ kọba nígbà kọba tún ṣe. Naam ẹnu àwọn onímọ̀ kò lórí ìdájọ́ ṣìnà tọ́bára ọ̀kẹ́ tó wọ́n ń pè kò sí rọ́júmù àwọn èèyàn jágẹnjàgẹn ni àwọn èèyàn jágẹnjàgẹn kọ́n bá gbà wá ni <laughs> naam bákan náà ẹni tó bá dàbá wá dẹ́wò pẹ̀lú ṣìnà pé tí ó ṣe ṣìnà rí ọwá tí ó kọ fẹ́ túbá tó ò bùkátà ọtúnmọ̀ sọ́kà àti pé háà tí bá sọ fún wa pé ara wọn ọ̀daràn tí wọ́n tún kọ líìsì òbí tí wọ́n ti bá ti sìnẹ́rí láyé ó ń bẹ ní obìnrin náà bẹ́ẹ̀ tí wọ́n sọ pé ẹ́ òun kìíní kan yìí jáwé lòun bá àìmọyọkọ̀ tóun ti mú lóko síbẹ̀ lọ́wọ́ burú fún wọn tó tó sì fẹ́ báyà ara rẹ jẹ́ tọ́ba yàrá bá ti wù ọ́ láṣìírí mọ́ rìgírẹ́ẹ̀tì ni ẹni tó ti bọ́ ṣe sìnẹ́wà ń kọjá lọ́wọ́ à ń pé ẹ́ lógun lẹ́kọ̀ọ́ ní lọ ni àbáwọn yẹn ṣe bẹ́ẹ̀ hmm. lógun lẹ́kọ̀ọ́ ní lọ yóò tún ròyìn rẹ̀ yálà ọkùnrin àbóbìnrin náà yọ mọ ròyìn ọkùnrin ọkùnrin mí náà mọ ròyìn obìnrin mí náà tó kọ̀lẹ́tọ̀ tọ́ba ẹ̀kọ́ bá ti fẹ́ túbá lóòótọ́ o tó rẹ̀ ẹ̀kọ́ ọmọ sàbámọ̀ ni ẹ̀kọ́ ọmọ sàbámọ̀ tọ́ba rí gọ́yẹ̀ kínú rẹ̀ ọmọ bàjẹ́ bíi pé bíi kọ́ wọlé àbí kóun ní ọmọ sí láyé mọ́ tó wà tí kò sí tìjú mọ́ ṣùgbọ́n wo pé àdánwò tí wọ́n kó sí yìí bóyá lè sẹ́kẹ̀ ló ń sin nẹ́tìsìn náà fi wá rọrùn fún ọ obìnrin lọ́pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ju ọ sáàrin wọn kúrò ní ọmọ tírénì wọn àbọ̀ gbaṣẹ́ tíṣà kì í ṣe gbogbo ọkùnrin ló qualify láti gbaṣẹ́ tíṣà kódà kì í ṣe gbogbo ọkùnrin ló lè kọ́mọ ní kéwú tọ́wọ́ pé yọmọ kọkùnrin yọmọ kóbìnrin báwùjọ ti wá ṣe rí àtòrí pọ̀fẹ́ bọ́ sóko sìnẹ́ fiṣẹ́ mi ilẹ̀ pé ah iṣẹ́ ilé yìí òun ó sórí ibú gidi mẹ́rin kódà iṣẹ́ kátàkárà wọ́n sì akọkùnrin ní ó pé àtaṣọ obìnrin àtọkùnrin bábísà ló ti ń gẹrí ọkùnrin ń gẹrí obìnrin wọn sì gbórí rẹ̀ kalẹ̀ torí pé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ yìí wọ́n ní chain pẹ̀lú ara wọn yóò mọ̀ gbé ọ lọ níbi ọ̀kan síbi ọ̀kan lọ̀kan náà wàá fi ní tẹ̀sílù gùnúbà ilá gùnúbì wọ̀tẹ́rì tẹ̀jì ilá gùnúbì wọ̀tẹ́rì tẹ̀jì dárìjà jìnnà níbi ha wà fáwọn sàlẹ̀ àbìdì dárìjà níbi ha wà fáwọ́ sálẹ̀ àbìdì. ìwọ náà níyì ọ̀ ń ṣẹbọ torí pé lójú ẹni àti sọ pé èèyàn ní mọ ṣẹbọ báyá lóbìnrin tí nẹ́lẹ̀ ológun tí ò ní padà ṣubúlù sí náà wọ̀nyí oníwọ̀nyí kò ń ṣẹbọ fáwọn èèyàn ń ṣoògùn fáwọn èèyàn láwọn ògùn dán ó ti yé wọ́n làtọ́ wá sí ògùn tọ́jú ó ní àlà obìnrin tọ́jú o lọ́jọ́ tó bá jẹ́ pé àgbò ló ń ṣe náà àwọn àgbo tó bá jẹ́ pé wọ́n wẹ̀ àbí nkẹ́kẹ́ àgbo àmọ́ kọ́yàwó ẹni pé ẹyá ẹbá yà lágbájá tẹ́bá nẹ́bí sọ̀lá kọ́dà nínú ẹ̀sìn náà àlàyé ẹ̀sìn tó bá fẹ́ jìn sọ́fìn tẹ́bí wọ́n lọ bá nẹ́bí kẹ́ láàṣẹ wọ jẹ́nẹ́bà láàfin òwú sábẹ́ àṣẹ kínní ìgbà nẹ́bí sọ̀lá yẹn tí òye títí sí ìyàwó àìsà obìnrin yẹn mọ́ra tó mọ ọwá ní agbọmọlà ṣùgbọ́wọ̀ wá fẹ́ là látara ṣẹ́ tó pè ló kọ ni wájọ́ kí gbogbo àwọn obìnrin náà ọfẹ́ bímọ ah, Allah akbar ah, ọlọ́run jẹ́ káwọn tọba jẹ́ mùsùlùmí gidi fúnra náà lọ sẹ́ni ọ̀la ó dúkò ló fi sílmì káfà rẹ tọba kí rẹ tí ẹ̀jẹ̀ tó gbà yìí ó lè wo kí báwo lọ fẹ́ ṣiṣẹ́ rẹ tí ò ní tàǹpà pẹ̀lú ìsìláàmù rẹ kò ní tàǹpà pẹ̀lú progress imani rẹ báwo ni ìmánì wò ṣe ni mo já wálẹ̀ náà ní pé tí wọn bá dárẹ̀ bẹ́ẹ̀ àìmọ̀ sọ káàkiri ọmọ banújẹ́ lórí bẹ́ẹ̀ àfi tó bá jẹ́ kó fẹ́ síkì fún counseling pé ẹ stars mo sá fún sinẹ títí but òun ọ̀fẹ́ ọ̀rọ̀ náà kọ́nà fún mi wá lóhun ò ṣe é mọ́ tó kó lórí ibú ń bẹ́nu àwọn obìnrin olórí ibú ń bẹ́nu ọkùnrin obìnrin mi ọ̀fẹ́ ṣe sinẹ làákàyè rẹ̀ wọ́n sì sí ẹ̀tàn fi bá ṣe ni obìnrin ọkùnrin mi ní ọ̀fẹ́ ṣe wọ́n sì sí làákàyè rẹ̀ ni ẹ̀rẹ́kẹ́ bí ẹni tó béèrè lánàá pé lẹ́kẹ̀ àní àlẹ́kẹ́ dà abẹ́ẹ̀kọ́ ni ṣùgbọ́n lẹ́kẹ́ orí ibú lèyí tó jẹ́ pé wọ́n náà fi ń fa àwọn kódà nínú ọ̀rọ̀ ń bẹ nínú ọ̀rọ̀ bàtà níbi ń sọ̀rọ̀ pé àwọn kan so ànẹ́bí ní tọ́bà wà lìjẹ́nà à ní rí wọn lálìjẹ́nà tí sọ pé mùmí láàtù máa hì láàtù afìrìn pọkùnrin ọlọ́kùnrin sọ́dọ̀ rẹ̀ afohùn pọkùnrin ọlọ́kùnrin sọ́dọ̀ rẹ̀ wọ́n bá ti sọ̀rọ̀ ìgbésí ayé ọkùnrin yẹn dàrú ni ẹ̀lò rẹ̀ lásán ní ẹ̀lò àdánwò ni ẹ̀sìlámù àlékún rẹ̀ ni àdánwò tí wọ́n náà bá ti wá mọ̀ bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó sì kíni ọkà fàrùkù torí pé wọ́n ti gba islam ó sọ pé nù tí mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ sí ni kò ní ṣe kíni kò ní ṣe sìnà náà ẹwájú àmọ̀bọ̀ wa táwọn àmọ̀ pé àdánwò ń bẹ. anabi sallallahu alaihi wasallam inú àdìsí tí àfáà bukhari gbé jáde àfáà àbí òṣèré àná òun gbọ́ tá nẹ́bì sọ pé kullu ummati mu'afa gbogbo àwọn àlùmọ̀ mi tó jẹ́ mùsùlùmí ọba yà fi wọn mo yọ kájú níbi ilé ìfi wọn illa al-mujahirin àyàfi àwọn aláṣehàn aláṣe gbangba pé mo ṣe mo ṣe asọ̀bàjẹ́ di dìyìn fúnra rẹ̀ wọ́n sì mọ kí ọ lókè ìsìnná wọ́n náà sì òsì tó ń jó ọmọ fara wéhùn kódà ẹ̀yin tẹ́ bá jẹ́ ìdílé tọ́mọ fi sìnná kì í wọ́n náà nígbà tó wọ́n ti gba ìsìláàmù yẹn tó bá ti bẹ̀rẹ̀ sí fi kì wọ́n náà tó à ń fún yẹn lówó wọ́n forí bú kì tọ́kẹ́ mẹ́bẹ́ àwọn ìdílé kẹ́mẹ́bẹ́ wọ́n lè mọ́ fo lè kí ẹ lọ́mọ fi sìnná kì àwọn lójútì ni wọ́n kò síbi wọn ò lè bóbìnrin ṣe kò sí kinní kan ó lè lẹ́gbẹ̀ àà ó níyàwó ẹyọ kan lẹ́gbẹ̀rún àlè wọ́n ní ọmọ ọlọ́mú tiẹ̀ ó ní ànábì ní gbogbo àwọn ọjọ́ mi lọ́ba ẹ̀dọ́ kájú lè fi wọn àfàlàṣe hàn à ọwọ́ ní wọ́n inna min al-mujaharati nínú àṣe hàn tọ́ba ẹ̀dọ́ òfin ní kájú fún yẹn òun ni an ya'malu rajulu an ya'mala rajulun bil-layli amalan ní kéyìn òṣìṣẹ́ aburú kan yálà lóru àbí níbi tẹ́kọ̀ òun nìkan òru pé kò sẹ́nìkẹ́kẹ́ ń bẹ́ẹ̀ tó fi dáràn kan fún ma yusbiha wọ́kọ̀ sàtọ́rọ̀ ọlọ́ ilẹ̀ wa mọ́ ọba àdá ti ṣàforíjì fún o ọba àdá ti kọ́fà rẹ̀ pé ẹnìkan kí n ò rí wọn ọ̀ká mọ́ sótíyé fàyẹ̀kúlù yá fúlàn wọn kò ah ọ̀rẹ́ mi amíl tulibari àkádá wàkádá ọmọ ní wàhálà nẹ̀ ó díẹ̀ kódà ó lè kọ́ lóun ti bá òun ṣe so oníkẹ́ ah lánàá ah ní ọ̀dà bẹ́ẹ̀ náà wọ́n lè fi wọ́n pa ní ọ̀dà ọlá rẹ̀ kò sì ní da tọ̀ọ̀bá túbá so yọ bá fi ah òun ṣe báyìí òun ṣe báyìí nígbà tó ń ṣe báyìí tó ń ṣe báyìí wọ̀kọ̀dì báyìí tàyẹ̀ stóró lọ ó sì ti sùn lẹ́nu tó báyìí dábò láti rẹ pé òun nìkan àtẹni tó ń jọ ṣe aburú pé kóun nìkan ló sì ṣe òun náà lọ́mọ́ wọ́n yóò bí hu ìyẹ́kṣìfù sítírà lọ́ọ̀hì àlè fún rẹ̀ náà ní gàgá tó gbogbo àwọn tó ti sọ fún yẹn ìdí ìbẹ̀rẹ̀ mi ọ̀gá irú ẹ̀ wá ní ọ̀pọ̀lọpọ̀ kó síbẹ̀ iná ẹ̀ ni gbogbo ẹni tó gbé obìnrin sílé tí ń jẹ́yàwó rẹ̀ látọdún àìmọye ẹlòmíín ní ṣe ọdún kẹrin nìyí ó ti fóbìnrin lóyún wọ́n jọ ń gbé wọ́n bímọ alakoko ẹ̀rí alákọ̀ọ́kọ́ pé ó sì nẹ́ni mí o bí ọba fẹnu sọ́gun wọ́n bímọ ẹlẹ́ẹ̀kejì kèése igi wọ́n bẹ́ lẹ́ẹ̀kẹta òṣó igi wọ́n bẹ́ lẹ́ẹ̀kẹrin oso igi ọ̀jẹgba wọn ò lù pé kámọ́rì ọmọ kún wọ́n ìṣẹ̀tẹ̀ gíríìbù fún ọ ẹ̀tọ́ à ń celebrate lórí ẹ̀ ṣé àṣehàn kan tó rú elé ni ẹ̀tọ́ àjọ owó ọsọ ẹ̀tọ́ ọmọ gbéra yín ó yà ẹ̀tọ́ pé kí wọ́n ń sin nǹkan lé àná mi àná àlè ó dà ẹ̀ríkẹ́ mi mọ́ tẹnu mọ́ pé kì í burú jà wọn tí wọ́n ń wọlé aṣẹ́wó lálẹ́ tó ń lọ yọ́bẹ̀ wọ̀wọ̀ lọ torí pé ajẹ́ pé àwọn ilé ìsúnmọ̀ pé ọyẹ àwọn ńgbà táwọn jẹ́ mùsùlùmí káwọn ọmọ lọ lé aṣẹ́wó ló jẹ́ pé wọ́n ń fòrú gbojú ṣùgbọ́n wọn ní tí wọ́n gbé aṣẹ́wó sílé ó ti yé ọmọ abẹ́rẹ́ náà wẹ̀ pé tó lè dáná sàárè fún so ni pé irú ẹni bẹ́ẹ̀ nínú ni gbogbo ẹni tó bá gbóbìnrin sílé tí ò so igi rẹ̀ pé ẹ báyàwó mi lé àwọn ẹbí àwọn ẹ̀sì dákẹ́ wípé so ẹ̀yẹ̀kẹ́ mọ̀ pé ẹni tí ń bọ́mọ wá sí sinẹ́nì ẹni gbà ṣe sinẹ́nì ṣe ń gbọ̀ tó fi túbá ọlọ́run ti bọ́ ti hẹ́ ọmú lọ ṣàtúnṣe lọ ṣàtúnṣe. torí kò sì náà burú débi pé ńgbà tó ń sọ̀rọ̀ pé kódà ìtumọ̀ lídìí àwọn àti ní kúfúrú mọ́ lídìí sí sìnà àbí sìnà gẹ́ mọ́ lídìí sí ìpànìyàn ẹjú bá mọ́ ṣe sìnà tẹ́kọ̀ ìyàwó létí ọ̀fẹ́ ká sí rí òun ó tú bẹ́ẹ̀kọ́ rò sí yọ sẹ́yìn lọ rẹpẹtẹ ọmọ tí ń lọ iléèwé tí ń ṣe sìnà ó ti ọfẹ́ parí ó ti gbé àbọ́lè mọ́rin wá dáàdì kìíní ẹbọ̀dá kiri kìíní ẹ̀yìn náìsì gan àǹtí mi ọmọ yìí àwọn ti ti mọ yìn ara wọn tó bẹ́ẹ̀ bá ti ń yọ náà ti ń ti débi èyí tó tẹ̀lé ní o tún mọ̀ pé gbogbo wa pátá ìjà ti mọ̀ pé bá ti jẹ́ mùsùlùmí nínú tó ti ní pẹ̀lú Allah ẹ̀jẹ̀ rẹ̀ ìlérí rẹ̀ àdéhùn rẹ̀ ni pé bó ti gba ìsìláàmù ń ṣebí ńgbà tá nẹ́bí ò tí tí islam ò tí ì dé nígbà tí islam kọ́kọ́ palẹ̀ mọ́ díẹ̀ ṣebí tẹ́lẹ̀ àwọn obìnrin ọ̀wà nù ilé polyandry sọ pé ọkùnrin ọ̀kẹ́ mọ́ lọ́ba sí ọmọ lọ́ba sí ni tó bá lóyún ọgbọ̀n ọmọfẹ́ni tó wù gbogbo tí islam wá parẹ́ nì ọwọ́ suratul Isra náà ńgbà tó sọ pé walladhina la yaqtuluna an-nafsa lákínní kẹta àti tó tó gbẹ̀ wá ayàlùkọ́ àti gbé wá kọ́ńbà gbọ́ wá lákòókò lónìí rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ṣe wọ́n ka suratul Mu'minun náà bàbá ìdá ń sọ fún wa pé àwọn tí wọ́n sọ abẹ́ wọn ó sì ní fáwọn ní bùtọ́gà wàrọ́ àdáàlì kàfàwùlá ìka ọmọlẹ̀ àádùn ogun tá a fi wà lìjẹ́nẹ̀ ní kágbìyànjì káwá bọ́ sí ìtọ́tẹ̀lé kílẹ̀ ìtọ́tẹ̀lé òun náà ní pínú àdísà fáwa Ubadah bin Samit yìí Ànábì sallallahu alaihi wasallam ní tọ́ wala ẹmọ́ sẹ̀sìn sìn Ah, lọ́lọ̀ ju ọmọ nù abẹ́ẹ̀kọ́ ni ẹ̀kọ́ kan ní kọ̀kọ́kọ̀kọ́ yìí omi yọ́lọ̀ ju ọmọ sínú sálángá wọ́n dẹ̀ fẹ́ kú ikú kíkú ni wọ́n dẹ̀ tó ń tọ́lọ̀ gbé ṣẹ́gbẹ́ ibì kan tó wọ́n he ní tí ọba kú yẹn gbọ́wọ́ tí wọ́n lọ jù ní sálángá sọ́mọ̀ kẹ́ wọ́n yé sálángá àbúni wọ́n bọ̀ fọ́ dànù ànábì sallallahu alaihi wasallam ẹ ti gbà sílámù o wala taqtulu awladakum wọ́n wò pé ẹ mọ́ pa àwọn ọmọ yín o ẹlẹ́bílẹ̀ wá wò pé ọmọ wa ni ní àmọ́ pa wọ́n ní àpọ̀ ọmọ ọ̀rọ̀ sọmọ pé ẹni tó bá burú sára lè yóò burú sára ta mọ́ pa ọmọ ọlọ́mọ mọ́ pa ẹ̀mí kankan nìtumọ̀ eléyàn ti kó sínú wala taqtulu awladakum àti pé ọmọ èèyàn ẹgbẹ́ rẹ̀ ọmọ rẹ̀ ni pípé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi tọ́tọ́ ti gbàgbé ní àdìsá níbi sọ fún wa pé. ọ̀bẹ ẹnìkan ẹni pa ọmọ ẹnìkan ó ti pa ọmọ ara rẹ̀ bó sì kó àwọn hadith pọ̀ nínú tó fi ní mọ mú hadith lẹ́gbẹ̀ẹ́ kan tọmọ fi dẹ̀sìn òru pẹ̀lú àgbẹ̀ yóò di tiẹ̀ tó fi wá pé ọmọ mi wọ́n ni wọ́n pa o lè pọ̀ ọmọ ọlọ́mọ yorùbá náà wọ́n sọ pé ọmọ ọlọ́mọ lè ọba tẹ́sọ́nà ọba yánẹ̀ tọ́ ọ̀rọ̀ mọ́tọ́ ọ̀rìn mọ́ ni ọ sí kí ni ọ̀rìn mọ̀ tí wọ́n ráwọn ọmọ àwọn àgbàlagbà tó wọ́n bá àwọn kéèké sùn ládùúgbò gbàtí ọba sọmọ kéèké mọ́tọ́ mọ́ wọ́n bá kọ àwọn àtọmọ wọn lé ìbílẹ̀ ló fi lòmí ṣe insect àbí kí ni wọ́n ń pè kódà náà òfin orílẹ̀ nàìjíríà ní gbogbo ẹ mọ́ pa àwọn ọmọ yín islam tẹ gbà ní pé ẹ mọ́ pa àwọn ọmọ yín ó túnmọ̀ pé ìyẹn lè níyàwó ńlé wọ́n tó sọ fún ìyàwó rẹ̀ pé wọn ò fọyún mọ́ ńgbà ẹjú bí méjì yóò wọ́n bá ṣe kọ́ ọmọ lọ́sẹ̀ ni wọ́n sọ pé wọ́n lè lọ ka òfin kọ́ lọ́sẹ̀ àti pé tá a bá gbélé iye gan kò sí ẹni tí ọkọ̀ ṣe dókítọ̀ ní mùsùlùmí ó ti yé tí ó ṣẹ́yún a jẹ́ pé ìsìláàmù lọ sọnù lára dókítà tí ń ṣe kíni tí ń ṣẹ́yún ìsìláàmù lọ sọnù lára ẹni tó lóyún tí lọ ń ṣẹ́yún tí ó bá jẹ́ pé kọ̀ǹdíṣẹ̀ bá wá yóò sì níbi tí oyún ó dé pé ìṣẹ̀lẹ̀ báyìí ṣẹlẹ̀ fọ́nà tó pàwọn àfáà tó fìmọ̀ hẹ́ra wọn lórí ẹ̀ tó lè ṣẹlẹ̀ báyìí tó lè ṣẹlẹ̀ báyìí lápẹ̀rẹ̀ nìsìn ẹni tó lè dá wọn lọ́nà wọ́n wá bá sùn so báyà wọn láwọn fọnú fún ni wọ́n ṣe kìíní kan ní oyún sàpadà dúró náà ní ọ̀padà rógún náà torí ìjọba dúró dúró náà àwọn afáfá pé oyún ni kó tó wá padà mọ̀ o ti pé tí sẹ ni àbí ò ní kódà àwọn afáà kan pé kò ní ọmọ di ọmọ orílẹ̀-èdè wọ́n mọ̀ sponsor so ìjọba mọ̀ sponsor rẹ̀ so wọ́n fún lẹ́kọ̀ọ́ wọ́n sì pé ẹ wo ẹ̀kọ́ pé torí pé ìpààyàn lágbára torí ìpààyàn kì í yóò kó bá ìlú tójú òní rọ̀ wọ́n nígbà tó yájẹ́ pé yóò affect society yàtọ̀ sí kìí ṣe ivu rẹ̀ ṣe pé ẹni tó ṣe nìkan yẹn pé tó bá kébi tí lù dá wọ́n gbarú rẹ̀ pé ó wá lóyún bẹ́ wọ́n gba ọmọ yẹn wọ́n mọ̀ tọ́jú ẹ̀ wọ́n mọ̀ sọ pé wọn ò ní jẹ́ kọ́mọ̀ nìkan ó fìlì ìbànújẹ́ ṣebí inú ṣẹ̀rí àgẹ́ ṣebí tí ọkọ àti ìyàwó tọkọ bá ń tìrẹ̀ sí ní mọ́ ìyàwó rẹ̀ wọn ò pé kó pa ọmọ yẹn wọ́n ní yóò búra lẹ́ẹ̀mẹ́rin pé nǹkan òun lọ́mọ yóò sì ṣe pé ìyàwó ni yóò sì ṣe pé wọ́n sì tún ọ̀ká pọ̀ ọmọ yẹn dọmọ ọ̀yá rẹ̀ àjẹpọ̀ wọn ní irú bẹ́ẹ̀ náà irú ọmọ yẹn ọmọ jẹ́ ọmọ ọ̀yá rẹ̀ orílẹ̀-èdè ọmọ rẹ̀ pé èyí tá a fi pa yẹn torí pé ẹ̀dá tó bá rẹ̀dá dá tóun náà ní tó fẹ́ kó sí láyé ni ẹ wo Islam àfi tó bá jẹ́ pé sábàbí yẹn lè mẹ́mi lọ ni mo fi ní àní lọ bẹ̀yẹn sọ́sàmọ́ pààyàn wọ́n wá nítorí pé kí ló fi wá bẹ́ẹ̀ láti pé nù àyà pé àdísì ti wá tó lámọ́lẹ̀ àtọkùnrin àtobìnrin ló ń kó sínú pé wàlà kíni wàlà takòtúlù àwòládàkùn ó ti kó ọkùnrin jámù kíni jámù tẹ̀kṣìr abẹ́ẹ̀kọ́ ni ó ti mọ̀ pé ṣètọ́bùn ọ̀rọ̀ kẹni tí wọ́n dojú kọ ọkùnrin kòkòrò ńbẹ ṣùgbọ́n wọ́n pẹ́ àwọn obìnrin sábà náà sẹ́yìn bá wo mùdùmúdù àlùkùránì obìnrin ó ti ń bẹ́ẹ̀ lọ́kọ kódò mí dé ní oyún fọ́kọ rẹ̀ aláburú ni ló fi ní lọ́pẹ́ ayé wá nípa abẹ́ àyè ọwá dá lórí tàwọn obìnrin pé wà láyẹ̀znín kódà ó tún ní níwájú rẹ tá a padà débẹ tí ọmọ jẹ́ pọ́ǹtì mi. náà wádùn kọ́ rí àwọn obìnrin mọ́lẹ̀ torí pé ló fi pé obìnrin mẹ́rin tó yẹ dáadáa lóbìnrin wa tẹ́lẹ̀ láwùjẹ́ ńlẹ̀ Yorùbá gan nígbà kan rí ìsìláàmù ló kóyìnbó bìnrin kìí ṣe gẹ̀rìbíkà tó máa dọ̀tí ọpọlọ yín pé feminist kìníkà ẹ̀ẹ́sọ̀ ẹmọ́ dára yín lórí tó wá fẹ́ jẹ́ mùsùlùmí tí ó là láyé lálẹ́ kìyàmà àpọ́nlé pọ̀ tó bá yẹ́dà ṣe fóbìnrin ṣé odidi súrà lásọ ni ṣé àwọn àdíṣe ọlọ́kìn ọ̀jọ̀kẹ́ lásọ ni ọba àdá tún pè yín ní ọ̀lẹ pé tó bá fẹ́ sórí ire ọmọ dà wọn ọ̀lẹ láàmú ẹni ẹ̀wò bó ṣe rí ẹwù kò tọ́ba àdá gbé yín sí. tẹ́lẹ̀ wọ́n máa bo àwọn ọmọbìnrin mọ́lẹ̀ lọ gbajúmọ̀ láwùjọ àwọn lárúbáwá wọ́n bá ti bímọ obìnrin pé eléyìí ò lè jagun eléyìí ò lè ṣe kíní kan ebi wọ̀ náà ìyàwó wọ̀ náà bímọ obìnrin ló torí ẹ̀ lọ́yìn ẹ̀ lódì kọ́dà ẹlòmíì òpònú ó ní ìyàwó òun bímọ obìnrin kéde kó tì lágbára làákàyè rò gbéyàwó méjì o wọ́n fẹ́ owó mi jọmọ bọ́kùnrin bóhun kọ́dá ẹwọ̀rọ̀ bú náà gbàtà nílẹ̀ bá tí ó jẹ́ oyè ọ̀ní wọ́n á pé kàkà lára àyà àjẹ́ fi gbogbo ara ṣe kìkì obìnrin sóbìnrin sọmọ ni lẹ́lẹ̀mí ya pé ẹmọ wà láyò ṣèlékí náà ẹmọ ṣe bọ ni torí pé ó lóyún obìnrin yóò máa tọ́jú wọlé ológun káàkiri oyún èyí tó wọn ní yìí báwo ni ó ṣe wọ́n dẹ̀ ń rò rí apààyàn ẹlòmí torí pọ́ fẹ́ fẹ́yàwó pé ẹwà ah, ẹwà níyì wọ́n á sọ fún pé bọ́yá ẹsẹ̀ sí ni o àbí ẹsẹ̀ ni ẹsẹ̀ sí ni wọ́n náà tó sọ pé nínú wọn arithmetic wọn ni pé bí ní one of three yóò jẹ́ ẹsẹ̀ ọ̀nà mìíràn máa béèrè pé ǹjẹ́ tí àwọn bá lóyún yẹn táwọn bá ti rí kó ti develop tí wọ́n bá test yẹ nígbà tó ti fọ́ọ̀mù tán táwọn wá rí i pé àwọn lè discover pé ss lọ́mọ nì táwọn lè pa irọ́ o ló fi jẹ́ pé mọ́wùlẹ̀ kọ̀yà dáhùn tí máa nìrí ọ̀bá ní sekínì tí ọ̀bá ní gbé ọwá gbajúmọ̀ kátìkẹ̀sì kan mọ́ sí nǹkan wọ́n mọ́ sọ nígbà kan àwọn inú àdíṣà àwọn sí àláfíìn sọ fún wa gbogbo àwọn àfáà wàláì kò sẹ́ni táwa ń bájà kódà wá fi ẹrù wa ṣe sàárà

nígbàtà ọba tó ń sunkún wọn á bí wa ní òun rántí nígbà táwọn bẹ níjà ìlú tó ń mú ọmọ òun obìnrin kan òun fẹ́ lọ rí mọ́lẹ̀ pàtó òun rí ọba wo òun lẹ́yìn tó wá pé òun kí wà bàbá yìí òun kẹ̀ da ìpẹ́ bó ni irọ́ ni kódà kìí ṣe kódà irọ́ tó pamọ́ Umaru láti fi tánìṣì méjì ẹ̀ wọ́n fẹ́ pè lọ dájú ni ọjà àǹfààní fún wọn náà tọ́ba lọ wo al-Bidaya wa Nihaya fún Ibn Kathir wọ́n jẹ́ kó yé wa pé ìyàwó àkọ́kọ́ kódà káfà Umaru tó gba Islam ìyàwó tí wọ́n fẹ́ òun náà ni Zainab bint Mazhun ọmọ àkọ́kọ́ tí ó sì bí fún nínú tẹ̀tẹ́nì kí ọ̀sọ́ pé báyá ọ̀dà àwọn ọ̀sọ́ pàbí kú kẹsàájú òun náà ni Hafsọ Hafsọ yẹn ni yá wa yàwó ànẹ́bì òun náà sì ní kúníyà rẹ̀ tó pé kúníyà sábà jẹ́ àkọ́bí ọmọ ẹni bá fún àbọ̀pọ̀ àná ni okọ̀ náà ọmọ fi pè tó pé lábá wọn kúdùn kúníyà Umar bin Khattab radiyallahu anhu ni pé irọ́ ni o so látàn torí bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala ó sì é léwọ̀ ọmọ pààyàn ẹwà jẹ́ ọmọ ni wọ́n pè yìí àwọn èèyàn ń pa bàbá àwọn èèyàn ń pa ìyá ọmọ mi wọ́n tírẹ́nì ẹ̀ ní tírẹ́nì apààyàn ẹ̀ẹ́dẹ̀kẹ́ mọ̀ ní sinimá ọmọdálẹ̀ àwọn èèyàn ń lóyún tí wọ́n ní oyún torí pé àwọn fẹ́ lọ ta ọmọ yẹn fáwọn tí wọ́n fẹ́ lóyìn wọ́n fẹ́ lo oyún ló jẹ́ gbogbo àwọn nǹkan ìtànẹ́bì síjọ <coughs> gẹ́gẹ́ bó ṣe wá nù áyà yìí bó ṣe wá hadith yẹn gbogbo àwọn nǹkan yẹn step by step tó bá ti ń ṣe kan ọ sábà mọ jásí kejì lórí ta kà pé tẹ̀sí lùdùnúbà ó ń so ẹ̀sẹ̀ ó ń ti àkàbà ẹ̀sẹ̀ kan résérí ọ̀kan wọ́tẹ́rẹ̀ ó sì ń lágbè ilé fún ọ̀rẹ́ dípò gánà àlìjẹ́nà wà ábídì ọ̀fẹ́ jèrè àwọn tó jẹ́ àwọn olùsìn lọ́hùn ìbádùn rahman wọ̀nà síta anna àkọ̀rọ̀jà adama mí ni duniya ilà dúnìyà bìdánbìn wáhid ó ti rẹ̀ pé ẹ̀sẹ̀ ẹyọ kan mọ́ jésù kódà tá dámọ̀ tó fẹ́ ní excuse gan o sì ni búra fún ni ti á wò pé ẹnìkí ò fọ ọba adẹ́dà búra lórí irọ́ ló fi gba tẹ̀jẹ́ ìpayà ọlọ́run kẹ́ tún bẹ lára ìpayà ọlọ́run ọtọ́ ọlọ́run ti ní mọ́ jésù mọ́ débẹ̀ ó bá táwọn afáàn sàlàyé ó búra fún ni ọtọ́ àtẹ̀yàn ọgbọ̀ ẹ lè sin lọ́hùn pẹ́ ẹ lè sin lọ́hùn jìnà hal adullukum ala shajaratil khuldi wa mulkin la yabla. tẹ́bí torí kó wọ́n ní ọ̀fẹ́ kú ní wọ́n fi pa àyàn kẹ́ pé wọ́n fẹ́ fi borí eré ìwo eré tiẹ̀ náà tí ó padà wọlé sùn tó pa ọ̀fẹ́ kọ́ láàrin ọ̀tán àwọn tí ń ṣòwò spare part èèyàn wọ́n ń bẹ orí èèyàn wá lẹ́sì jórí mọ̀ọ́lù lọ lẹ́yìn wọ́n fẹ́ sinmi tó ní wọ́n fẹ́ rori lórí ọmọ yẹn wọ́n àwọn tí wọ́n mú tí wọ́n ń tàtẹ́lẹwọ́ èló àwọn tí wọ́n mú tí wọ́n ń torí èló ibì kárí kékeré ní sí wọ́n sún bálá ńlá láti ibi ẹ̀ jorí ọ̀bọ orí twenty ojú ẹ̀ ń láàyè wọ́n tó láàyè jóyàn lábẹ́ tí ń ta abẹ́ ọmọ yọ páàkì yẹn nínú ibi ọmọ yọ ta odidi èèyàn àbí ohun tó gé kù lára egbò orí ibu ti wá fọ́ká gbogbo tí èyí fi jẹ́ mùsùlùmí mítí islam ọ̀bá ìfisí kọ̀ sálàáfíà tí wọ́n yìí wọ́n lọ ebé jí ara wa ni wọ́n là àgbọ̀dọ̀ ta yí àgbọ̀dọ̀ ta ẹ̀jẹ̀ ara wa tẹ́fẹ́ lómi nítorí owó tí lọ ń ta ìka rẹ̀ àwọn èèyàn ń jáde torí owó wọ́n lọ sí abroad lọ ta kídìnì kẹ́nu kídìnì wọn pé ń bá ta kí ọ̀kí ọmọ ṣiṣẹ́ tẹ̀kọ́tẹ́lẹ̀ ní bá ń bẹ̀rù pé tí yóò ta èèyàn ẹgbẹ́ rẹ̀ torí jẹ́ pé tọba ti ń ṣe kan orí kékeré ọ̀pàdà sí kíni yóò sàn ọba ńlá ibú ọ̀nà ẹ̀rọ àwọn tí wọ́n mú tí wọ́n kọ́nà àwọn fi ń lo sẹ́ wọ́n padà dé péjọ wọ́n ń lo òde wọ́n padà mú odidi ìgò kan wọ́n padà fi ń ṣe fàájì wọ́n padà máa káyà áyà tí ó lè mú wọn sórí ibú láti fi báàkì ọtí wọ́n pè lóko tí ò jẹ́ sinẹ́ ìbáṣọ́wọ́n ẹ̀ fún wa pé ìbáṣọ́wọ́n ẹ̀ yọ pààyàn ẹlòmí ń bá obìnrin mi ṣe sìnà ọkọ òun mọ̀ mẹ́lẹ̀ ó lè pẹ́tàwọn bá mú kó lójú ọ̀nà ńkọ́ ó sì pa torí kọ́fẹ́ mọ ìyàwó rẹ̀ lálẹ́ àbọ̀bọ̀ tó wọlé bá wọn bẹ̀ pé eléyìí ọ̀sọ̀ èèyàn ńlá sí lòun ó lè jẹ́ lè mọ́mù okùn ọ̀pá pé káṣírí ọmọ tù ọgbàgbé ọjọ́ yàwó mà tó bẹ̀lẹ̀ sára ẹ̀ omi lè pé ẹ̀sìn dé o ó ti dé o wàhálà dé o kọ́dẹ̀ lómi pàyàwó rẹ̀ torí àlè rẹ̀ wàlá taqtulu awladakum pípẹ́ Allah subhanahu wa ta'ala anabi sallallahu alaihi wasallam àdìsí tẹnu kò sí lọ́dọ̀ alimami bukhari àti muslim muttafaqun alayhi inna Allah harrama alaykum huquqal ummahat ọlọ́run ṣe léèwọ̀ ẹ má ṣe àwọn ọ̀yá yín ẹ má ṣe wọ́n. wàwádìí bennett ìmọ̀ rí àwọn obìnrin mọ́lẹ̀ ọláàpọ̀hún lọ gbajúmọ̀ ni wọ́n fi mẹ́ṣẹ̀ òun gbogbo ọmọ láì pa ọmọ kankan kọ́ àmì bàbá bímọ tó jẹ́ pé abirùn láàpọ̀ yẹn kọ́ bọ̀ gun lábẹ́rẹ́ kó kú ah, ọmọ nọ́ọ̀sì ẹ̀ ni o tó kọ́ bàdà fẹ́ dín owó àti ráwọn tí wọ́n bímọ tọ́mọ sì lò bí ọdún mẹ́rin bí wọ́n ṣe tí ọmọ nìkan ló ṣe wà kò dìfẹ́lọ̀pù sí tó bá sì pa wọ́n pààyàn náà ni ọmọ fún lóúnjẹ ìdẹ́wò tọ́lọ̀ fẹ́ gbé bá òní ni wọ́n fẹ́ ṣàgbéga fún ọ bá lára àwọn míì tó bì sí pé ìta fún ọ̀yà fẹ́ dín owó ọ̀yà pa á kárí ṣebí ṣé kò ṣerú ẹ̀ fún ànẹ́bì rẹ̀ ni ànẹ́bì wa Suleiman aleyhisalaam láti sọ gbajúmọ̀

kìí di didi ọmọ nínú àwọn ọ̀tàn àdísọ̀ wa kò zú àmbà ní Israel wàlà tó kàzìbó wàlà tó sọ̀dìkò kátó àṣẹ pé a rí síhà irú tàn pé àníwò Suleiman sọ bẹ́ẹ̀ wàlà pé alimami Bukhari gbé wa sọ wá torí ẹ̀ pa ni ìkó wọn náà ti bímọ lóòótọ́ abirùn ni bó ṣe fẹ́ koríkọ́ lórí ò ní pa ọmọ tọ́jú ẹ̀ ni yóò jẹ́ kọfẹ́ lómi náà torí pé ìbádà ọmọ ṣèbádà lára rẹ̀ ọlọ́run fẹ́ kó ṣèbádà sùúrù wọn ò fẹ́ kó di apààyàn yóò lè mórí ọlọ́run tí ẹni náà sì wúlò lẹ́gbẹ̀ẹ́ kan torí pé ńgbà táwọn afáàní sàlàyé pé ńgbà míì torí bá ń pọ̀ torí bá ń pọ̀ tí ò sí àbàwọ́n kankan bẹ́ẹ̀ náà ni ojú àwọn tó fẹ́ bọ́ láyẹn jẹ́ òṣèpọ̀ lára rẹ̀ ṣùgbọ́n ó bímọ lọ lẹ́pẹ́tẹ́ ó ṣe kí ní kí àwọn kòkò ní pírọ́blẹ̀mù rí tọ́wọ́ pé ah, lọ̀kẹ́nà àwọn àfá onífá ìyáka kọtílù náfúsì ìyáka kọtílù náfúsì sùlùmáà límọ̀ omi ní ọ̀dá líkàbádà ṣírí kùkú ọ̀tàfà súdí ọ̀dá líkàbádà ṣírí kùkú ọ̀tàfà súdí ìbájì rán ánìwò فأتأجرا عنه توعد قادر بنار ولعن متغليد معتدي بنار ولعن أمة عليد mọ̀ọ̀tẹ́dì ọ̀gáyà ni wọ́n tún palẹ̀ bẹ́ẹ̀ tó mú wáyé pé máa ń kọ̀tálà múmìnán mútàámìdán fájàsá òhú jà annama khalid abẹ́ẹ̀kọ́ ni khalidina fiha wa ghadiba Allahu alayhim wa la'ana òun ni ó ní kàfọ́ asáàjì rọrùn aniwu tàwa ọdún kọ́ọ̀dìrí wa la'ani ummata khalid mu'tadi bínárì wa la'ani ummata khalid mu'tadi pàtàkì ojú òní kẹwàá kọ́kọ́ ìsìláàmù rẹ̀ pé àwẹ̀ táwọn gbà wà láti fi jẹ́ mùsùlùmí dáadáa lẹ́yìn àwẹ̀ ni wọ́n náà bóyá dókítà lọ jẹ́ ni wọ́n tó lóyún ni wọ́n tó níyàwó rẹ̀ bọ̀rọ̀ lóyún sí mọ́ tí wọ́n náà ti pààyàn pààyàn pààyàn pààyàn pààyàn sinani tiẹ̀ dákun kìí ṣe sẹ́ mùsùlùmí tajannabu ma la yaliqu bi mùsùlùmí so mi ta dúró sí lónìí ni tá a fi bọ́ sí omi nínú àwọn ìjẹ́ wa tá a ní tá a fi ń jẹ́ mùsùlùmí kọba ìdàkọ́ gba alẹ́sìn fèmí àti wọn náà two two nine two two one eight one òun sì ni nọ́mbà tí à ń pè sí nígbà tí a ti wà lórí ètò náà ẹ ti wà pẹ̀lú wa o. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. Naam. Bẹ́ẹ̀ ni pé ṣé ọmọ àbúrò ọkùnrin lọ́kùnrin kò lè rojú èèyàn? Sẹ́yìn ajẹ́lẹ̀ à, ọmọ àbúrò ọkùnrin kò lè rojú èèyàn. Kò lè rojú èèyàn. Sọ́jú torí pé ọmọ ọmọ tẹ́yìn bí àtọmọ tẹ́yìn náà bá bí wọ́n lè fẹ́ra wọn tó ti kìí ṣe máa rọ̀mù yín so ìwọ ni ẹ̀kọ́ nọ́mbà wọn kalẹ̀ àwọn tábà fún lẹ́bùn ẹ̀kọ́ nọ́mbà wọn sọ ọ̀rẹ́. zero eight one two two nine two two one eight one. Ah. wa aleykum salaam wa rahmatullahi wa barakatu. naam. naam. نعم نعم نعم èèyàn ò kí papọ̀ mọ́ sámọ̀ rí eh, tó bá jẹ́ pé ẹ bá kírun pẹ̀lú máàmù ohun tó da tó yẹ wá òun ni ká kí wítìrì yẹn pẹ̀lú máàmù náà ká lè bá gbẹ̀sẹ̀ pàṣẹ gbogbo òru kírun. wọ́n á dé ní lóhùn tẹ́fẹ́ kírun. méjì ẹ̀ ní fi wítìrì sí mọ́ eléyàn lọ bá súnmọ́ mu jù sọ bó now zero eight one two two nine two two one eight one. Oh. naam. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. ìbéèrè. naam. naam fẹ́gbẹ́ àti ìdímọ́ lọ sí àlùwàlá nira fún. Tó rọrùn kí ni o ti bá ìmáàmù lórí báyìí. Ah, tó jẹ́ pé ká wá níbi o ògiri ti rúkú ńbẹ́ńbẹ́ ṣùgbọ́n ẹ sì lè ṣe é lórí táìsì náà ohun tó bá jẹ́ pé áṣìlù rẹ̀ bá jẹ́ iyẹ̀pẹ̀ torí pé táìsì náà sì ní áṣìlù rẹ̀ iyẹ̀pẹ̀ ni tọ̀tẹ́ eruku bá wà ń bẹ lórí rẹ̀ ẹ lè ṣe ṣùgbọ́n tó bá da pé ẹ rí pé wọ́n lè bá ń gbé bí blọ́ọ̀kù wọnú ilé ó ti tẹ́mọ̀ lò ìfi ń da jù kí ló tàbí sọ pé báyẹn lè ṣe lórí táìsì gbà mí náà ni pé àárí ẹ̀rí pé bóyá pé ṣé àwọn afọ́kẹ́ bá wà lórí bí ìràkúnmí tọ́ pé ikú bá ti kù sí i la tọ́ pé kí so ní pé ṣùgbọ́n wọ́n lè bá yín gbé búlọ́ọ̀kù kan wọlé tí yẹn mọ̀ lò so ọba dẹ́dà yóò ó sì ṣe fún wa lẹ́tọ̀ọ́ nígbà tí ìnira kan bá dé alimasakọ́tù tẹ́jìlẹ́bù tẹ̀ sí lábẹ́ yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra so tọ́ba jẹ́ pa ìlera ń bá ń bẹ fún wa tá a lè lo omi àbí ẹ̀hẹ́ eh, so a lè lo a lè ṣètàyàmù. zero eight one two two nine two two one eight one. pẹ̀lú ògbọ́lọ́gbọ́n tábà fún lẹ́bùn lẹ́ni akins parasọ́ lẹ́yìn tó. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh naam naam ìbéèrè yín. ìbéèrè mi ni kékeré bá lọ ọmọ wọn bíyá. naam. gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa pé yóò dáa. pé kí ni ọ̀dà sẹ́ni ọ̀dà. naam. ǹjẹ́ ìyẹn lè jẹ́rù bá ń fa pé ìyẹn lọ bí èédú àdídá kan kí ẹ láti dágbẹ́rẹ́ fún un. gbọ́dọ̀ ní ìtọ́jú papọ̀ mọ́ ọkùnrin o. bàbá sì ní now now mùsùlùmí àgbọ̀dọ̀ síbẹ̀ torí pé tẹ bá síbẹ̀ fún ó lè pàdé ẹnìkan lè tó wọn sọ fún pé ajágun ń bẹ ẹmọ̀ pé bí àwọn olórí ibú tọ́fẹ́ ṣe sì náà ń bẹ tí wọ́n lọ ń sóògùn pé ẹmọ̀ pé ẹni tí ń ṣe mọ́gùn náà kìí ṣe lórí rẹ̀ torí ṣírùkù ní ń ṣe tó tọ̀ bá ti trọ́ọ̀sì ìyàwó mọ́ yọ̀ǹda rẹ̀ kọ́mọ lọ so àwọn bí àwọn kẹsí ń ń ṣe mọ́gùn làwọn kẹ́ ń ṣe ó lè pàdé oúnjẹ kan tó wọn sọ pé àmọ́ ah, mi ti ṣe kí báyìí fún mi ó tọ́ ọmọ fẹ́fẹ́ wọ́n sọ pé ogun pẹ́pẹ́ tó ń bá ti ṣe ogun tó ń ṣe ṣe láyé máa bàjẹ́ kó àwọn ogun ṣe ọba adẹ́dà ni ẹ gbèsè lẹ́mìí ẹ kọ lẹ́sìn ẹ fìtà òyìnbí kọ tó bọ́ ṣe ní kọ́rọ̀ ọba adẹ́dà rí ọ báyìí láyé ó ń sì ní ẹmọ rí ayẹyẹ mọ́ bàjẹ́ gbogbo àwọn táǹkà yìí ẹ kọ lẹ́sìn tẹ́ bá ti kọ ìpayọ ọba adẹ́dà yẹn ọmọ ọbẹ̀ pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n ká wá sí bíi so bó ṣe jẹ́

Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè mi ni pé wọ́n ní àlè fi tàbá sí àdá kí. Ah. Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ta ló sọ fún yín bẹ́ẹ̀? Ẹ mọ̀ kúrọ́ máa wọ̀nyí. Ná ń bọ̀ lẹ́ti gbọ́ kán lẹ́ fi lè fi tàbá sí àdá kí ah, o. Àní àní ta ló sọ bẹ́ẹ̀? Ta ló sọ bẹ́ẹ̀ fún yín? Ẹ mọ̀ kúrọ́ máa wọn àfa. Ẹyin lẹ́kẹ̀ ro fúnra yín. Àfa kan So gbogbo fákàrọ̀hù ma tayassara min al-Qur'an nígbà tó pèèyàn jábí láàbí kódà tó bá ti ń sọ yẹn ẹ̀kọ́ tó wà níbi tàbátì àdágin tàbátì àdáyé sí pé abúlábí ọlọ́run bá kẹrin rìpọ́ọ̀tù orí ibu rẹ̀ fún wa mọ̀nà ọ̀dà ẹni tó jẹ́ pé olówó èlé ni tí ń bẹ mọ́sálásí àbóǹgẹ ní àfáà tí lọ́n sádọ́ àfáà oúnjẹ wọn fẹ́ ṣe àjọ̀dún owó èlé owó èlé ni wọ́n ti sílẹ̀ fowó táwọn àfáà ni tó bá dájú ni àwọn tí ń jà lẹ́sìn ìyá kúrúnà rìbá láyẹ̀kú múnà ilé akẹ́tọ́ bá dọjọ́ àlẹ̀kẹ́ àmà owó dìde nídìí ẹ tí ó ṣe èrè ni tó torí ẹ̀fáyà yẹn lẹ̀kọ́ ni pé kódà tàbá tí àdá o lè ká kan fi bẹ lọ́hùn lọ́lọ́hùn jẹ́ ọ̀dà fún mi iṣẹ́ mi mọ̀ kó nǹkan ní ọ̀la mi wọ̀ lọ́la yẹn máa agná anihu máa lù hùwà máa kàsábà ebi àbúlà bí gbogbo wàhálà tó ṣe kẹ̀kẹ́ kúkú rẹ̀ ní ẹ̀kọ́rọ́ lọ́rọ̀ wájú pé ọlọ́run lọ́rọ̀ yẹn yẹn àà ah, ah. tàbá tí àdá kírun o. Naam. Naam. Naam. Naam. Naam naam alákọ̀ọ́kọ́ ni pẹ ẹntẹ kẹ wá ni kẹ wá mùsùlùmí tó ti yé kẹ wá mùsùlùmí torí pé mùsùlùmí ọ̀nàrẹ́bù ni wá mo tí ó padà fi bu yín lọ́la ẹ gbọ́dọ̀ sí tẹ ẹ bá wá rí míǹsì kẹkẹ mọ́ àbí tóun náà ti bá ń pa torípa níbi ní ẹ máa bá àwọn tí èsè mùsùlùmí ṣe ìgbàgbọ́ níbi lọ tọrọ ọlọ ya oúnjẹ lọ́dọ̀ yahudi so báyẹ̀ lọ́ba pé ya mi lówó wọ́n kẹ̀kẹ́ mọ́ lọ́pẹ́ lọ́n tọrọ bára ní lọ́dọ̀ rẹ̀ yóò lè padà jẹ́ pé wọ́n mọ̀ fi tàbùkù ẹ̀sìn yín tó ti yé so ni òfin ní í ṣe tó ẹ wá mùsùlùmí so kódà tí wọ́n bá pa àwọn èèyàn pé abáyé ah, báyìí tí wọ́n bá lóòótọ́ o kódà tó kébẹ̀ sí ń sọ̀rọ̀ ẹ̀yìn ló bá ṣẹlẹ̀ sí àbẹ́ nìkẹ́ ló ṣẹlẹ̀ sí ẹ bá kàn á ké sáwọn èèyàn torí ẹni ọlá ni mùsùlùmí tí wọ́n fi bú ìsìláàmù lọ́la ọbọ̀dọ̀ sá fún tẹ́kẹ́ bá lọ ìyá lọ́dọ̀ rẹ̀ tẹ́ padà sí. àbí òun náà ti wọ́n yá lọ́dọ̀ yín. tẹ bá wá rí náà tẹ bá sáà ní tọ ẹ wá rẹ ní kẹkẹ rí kíníkẹ náà ẹ bá gbá ní kò túmọ̀ pẹ̀ láwẹ̀. àwa tí a bá tún fẹ́ dá sí ètò rẹ bí a ti sọ síwájú àkànnàgbà tí a mọ̀ fi ètò tí a bá ní sọwọ́ sí òun náà ní six six seven seven one six seven three three three six six seven seven one six seven three three three ilé ní mọ́ni pọ̀ǹtì àlèwúdà Islamic Development Foundation. Láyé ìsìlámà wá súnà tó ẹ wá gbọ́. Kàdá súnà ìyálí ìsìlámù déédéé. Kò sẹ́ni tó lè jẹ́ Mùsùlùmí òdodo àfi kò tẹ̀lé ohun tí Muhammad mú wá ètò àlèhò dàlàfíhùn pè yín jàmá wá sílànà súnà kálérèrè jẹ́ lódodo sílànà súnà kálérèrè jẹ́ lódodo gbogbo onígbọ̀wọ́ àtò onímọ̀ràn òdodo. جزاكم الله رب الناس خيرا جزاكم الله رب الناس خيرا àwọn èèyàn mẹ́ta àkọ́kọ́ tí wọ́n pè wọlé àwọn láfún ní ọrẹ Ramadan wa tò ní tẹ̀mọ́ èèyàn mẹ́tẹ̀ẹ̀ta la